Yoruba, Unit 32, Basic Dialogue, Dialogue for Learning. Ọkùnrin, ọkùnrin, ọkùnrin náà, ọkùnrin náà, sàmú ọkùnrin náà, sàmú ọkùnrin náà. di báyìí báyìí méjì méjì ọdún méjì ọdún méjì ọmọ ọdún méjì ọmọ ọdún méjì ó dọmọ ọdún méjì. ó dọmọ ọdún méjì báyìí báyìí ó dọmọ ọdún méjì báyìí ó dọmọ ọdún méjì báyìí láti láti púpọ̀ púpọ̀ dùn púpọ̀ dùn púpọ̀ inú mi dùn púpọ̀ inú mi dùn púpọ̀ mọ̀yìn mọ̀yìn láti mọ̀yìn. láti mọ̀ yín inú mi dùn púpọ̀ láti mọ̀ yín. inú mi dùn púpọ̀ láti mọ̀ yín. Amẹ́ríkà Amẹ́ríkà ni wá ni wá. Ará Amẹ́ríkà ni wá. Ará Amẹ́ríkà ni wá. Pẹ́ pẹ́ padà padà kẹ́ tó padà kẹ́ tó padà pẹ́ díẹ̀ kẹ́ tó padà. pẹ́ díẹ̀ kẹ́ tó padà. ṣé ẹ pẹ́ díẹ̀ kẹ́ tó padà. ṣé ẹ pẹ́ díẹ̀ kẹ́ tó padà. díẹ̀ díẹ̀ ọdún díẹ̀ ọdún díẹ̀ à ṣe ọdún díẹ̀. À á ṣe ọdún díẹ̀.